o. ẹni tó ní fìlà kò lórí àti jíde gbà láyé. ìgbà láyé o. ìgbà láṣọ ìgbà lẹ́wọ̀ fẹ́ni tó fẹ́ gbádùn ayé o lórí àfọ́jú ṣe ń kú nítorí ara o àlòjò ṣe ń kú. Oh. What a day. Tú gbogbo ràkàtí àwòlélé báyìí. Bèrè sìgá. Kí o má gbọ́dọ̀ máa mú àlejò bọ̀ nulẹ̀. Kí o láti máa ṣe láìla ìlàlà ìlàlà torí àgbákò tí yóò máa kò nulẹ̀. Tèmítọ́pẹ́ Tèmítọ́pẹ́. pẹ̀lú ọkọ mi ṣàlàfíà ẹ ọlọ́run ṣèyànnà àlàáfíà làwa náà wà ó wà ń bẹ̀ tó ń ṣèjọgbọ́n ẹ̀ ń bẹ̀ <laughs> mo ti gbọ́ ayọ̀ àtàlàáfíà la máa ríra inú mi àti ẹ̀dùn ah, no mo ṣẹ̀ ń jáde nílé sí mo fẹ́ lọ warehouse ni tó wọ́n pè mí sí pé kí n máa bọ̀ wọ́n ti fẹ́ máa já àwọn ọjà yẹn ó dẹ̀ mọ̀ tí mi bá mójú débẹ̀ ìṣekúṣe ni gbogbo wọn máa ń ṣe lọ́hùn yẹn. okay. mọ́mi let me talk to her now. okay ọkọ mi láyọ̀ ah. ó dẹ̀ ti drop má bínú wàá bá sọ̀rọ̀ when next tó bá pè. kí ni ṣé ìtòrí ẹ̀ ló ṣe wúnsì máa fẹ́ yá kọjá sí ara mi kó lọ clear yàrá mi mi ì dẹ̀ ní pẹ́ o mọ̀ pé kí n kàn yọjú síbi tán ti yan flow dọjà yẹn ni o. ok ma. ah oh, baby. Ah. Oh, Buying game. àbí ìtì ẹ yogurt kò ti dé kò dá. this woman. ó ṣe wá ń béèrè lọ́wọ́ ọmọ pé have you eaten àbí o did you go to school láago mẹ́sàn-án àbọ̀ ǹjẹ́ o tẹ̀ mọ̀ bọ́n mọ̀ ẹ̀ ṣe dénú ilé. oh my god you've lost all values as a mother as a wife mo gbọ́dọ̀ bẹlẹ lọ́wọ́ ẹ. Hmm. afọwọ́dì máa fọ́ nǹkan lórí o. ẹni tó lórí kò ní fìlà o. kárí kárí kárí wọ́n. ẹni tó ní fìlà kò lórí àti fìdé. ìgbà láyé. ìgbà láyé. ìgbà láṣọ ìgbà lẹ́wù fẹ́ni tó fẹ́ gbádùn ayé o ayé eh, eh, eh, ah. àṣìfẹ́ obìnrin má jẹ́ ṣìyàn láyé mi àṣìfẹ́ ọkùnrin má jẹ́ ṣìyàn láyé mi. ṣé bólú ló sọ gbogbo eléyìí fún yín ẹ wo mọ́mí ẹ má dà bólú lóhun alábòsí ni alálábòsí ni sẹ́ ẹ má dá lóun mọ́ mi because mi mọ nǹkan tó fẹ́ ah gbogbo nǹkan mo fi ń tẹ lọ́rùn náà ó bẹ wo ẹwọ ẹwọ ẹwọ ẹ gbàgbé ní kọ̀rọ̀ bọ́lú ok mo ti gbọ́ tiẹ̀ ẹ mọ ok ẹ̀yin kọ́ all right no problem. Mm, I'll pay you later. àṣìfẹ́ obìnrin má jẹ́ ṣìyàn láyé mi àṣìfẹ́ ọkùnrin má jẹ́ ṣìyàn láyé mi lórí afọ́jú lójó ṣe ń kú nítorí ara òòhà lójó ṣe ń ṣú torí adi tí ó lòjó ṣe ń fún. obìnrin dára bí ó níwà bí ó lè fẹ́. obìnrin dára bí ó níwà mi ò lè fẹ́. bí ó lẹ́wà ó ṣáà ti níwà ìyẹn ni kókó. obìnrin alẹ́ bí kò padà rẹ̀ á padà bọ́kọ ni. Hi, Sissy. Daddy. How are you today? Hope you are good. Hi, baby. Mo gbà fún ọ, ọmọ ni ẹ ìwọ lọ̀dà nínú ẹ̀kọ́ rẹ tó ń kọ̀ ọ́ múra rẹ. Adédoyin, báwo ni? I'm fine. Ó ló fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni. Ṣé kò sí pọ́ọ̀bù? Ó wà bá sí náà. Mo kọ́ ní kí wá dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ni. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Ẹ mọ̀ mí rí. Ẹ mọ ẹ tó ṣú mi. Ẹ dẹ̀ gbà mí sílé. Mo ń gbélé ọ̀fẹ́. Mo ń jóúnjẹ ọ̀fẹ́. Ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín náà ni. Ẹ ṣé gan àti wípé èmi gan tí mo bá yín sọ̀rọ̀ Yorùbá ni mí ẹ̀yin ibo ni a jìnnà síra wa gan ṣùgbọ́n ẹ̀rọ ti yẹn ṣáà ń tọ́jú mi ẹ̀wọ̀ àǹtí. Ah, ah, dídé dídé ah, ah, no na no no bless ah, tọpẹ́ máa inú ara láàánú àwọn ọmọ inú ara láàánú ẹ ṣé mo dúpẹ́. kò sí problem kò ti gbẹ tá bá ti jọmọ ìyá kí n tó lè ràn ẹ́ lọ́wọ́ náà ojú ló rójú ṣàánú hmm? ṣé nítorí ẹ̀ lọ́wọ́ sọ pé fẹ́ rí mi. bẹ́ẹ̀ni. wo já lọ́wọ́ àkànṣe jàre. thank you. just so eager. I can't wait to have you. Oh, Jeton. Seriously? I swear to God. Oh. Oh. What is this? What, what, what do you think you are doing? On your matrimonial bed? This is unheard of. gbọ́ yín ni wọ́n èmi ní kọ́kọ́ ni máa wẹ́lẹ̀ yìí. oh my days. àṣìfẹ́ ọkùnrin má ṣìyàn láyé mi torí àfọ́jú lòjó ṣe ń kù nítorí ara ò àlòjó ṣe ń ṣù. wọ́n wọ́n ìsinmi ni lọ tó bá máa lọ. máa gbọ́ yorùbá ọ̀gbọ́ òyìnbó ni o mọ̀ yàtọ̀ máa lọ àti ẹ máa lọ o mọ̀ singular employer àtọ̀ ni. Ah, ibo ni mò ń mú ọmọ tí mo bí nínú mi lọ. Ah, ṣé mo ti lé mi kúrò nílẹ̀ ó ní kí n kúrò nílẹ̀ tó o múlẹ̀ tí kò gbogbo àlù ni mo ti ń lọ ẹ̀tọ́ mi tó wà nínú ilé òun ni mo mú dání yẹn náà. ẹ̀tọ́ wo ṣọgbọ́n ọmọdé bíbá yìí ni ah. tó jọ ṣùgbọ́n ìbá ti tọ̀. jọ kí ni ìtumọ̀ kan tó ń sọ because I don't get you I don't understand you. ó lè mú mọ́ mi lọ. <laughs> èmi ò lè mú ọmọ mi lọ ọmọ tèmi ni kò kí í ṣọmọ tiẹ̀ obìnrin ló lọmọ. ó dáa tó bá rí bẹ́ẹ̀ o ò lè mú ọmọ mi lọ gbogbo ara tó bá fẹ́ dá mo yọ̀ǹda ẹ lọ́mọdá I've had it to this bit I can't take it any longer. wọ́n wọ́n wọ́n òòjọ́ tún lọ lọ́ọ̀bọ̀lù kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fẹ́ náà kí ni nǹkan tó tún fẹ́ kí n ṣe fún ẹ à ń ṣe ọlọ́run bá ó dẹ̀ dáríjì wà náà kí ni nǹkan tí mo ṣe dẹ́nu kò ṣe rí o. o ti dájú jù bọ́ọ̀ká nǹkan ọmọ ẹ lábẹ́ wà ní kòkò àgbàdo ni mi I can't tolerate you anymore. I'm tired. Give me dé? Okay, okay, okay, okay, I told you. Just give me this last chance. Oh, the last one. I won't do it again. Surely that man lost six feet below the ground, kí don't. mọ̀ tó mọ̀ kó ṣe nǹkan, ó lè pa mí. Ìjọ́ tí mo ti bẹ̀rẹ̀ lọ́sàn-án tí mo ti bẹ̀rẹ̀ lóru pé gbogbo nǹkan tó you will ruin this marriage. Oh, but I just keep repeating the same thing. Ìjọ́ tẹ̀ ṣe Oh, worst. Mi ò gbọ́dọ̀ báwọn ọ̀rẹ́ mi sọ́ńtà pé that tí mò ń go through lẹ́nu. You could make a face, I don't care, you've done worse. Hey, okay, okay, okay, okay, it's okay. Ah ọgọ́ máa lọ bàbá mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mi lè rọ́kọ fẹ́ tí bá kúrò mi bá ẹ ẹ ẹ jọ jọ tó lọ lọ ọmọ yìí lẹ́nu ó dẹ̀ lè sọ̀rọ̀ okay so let her decide what she wants. it's alright i'm all ears. Adéyẹ wọ́n dárò Bella do you want to go with your with your daddy or you want to go with your mom. Mommy, I don't like I want to stay with my dad. Come here, my daughter. You're not a bastard. Bella. Mami, can you go? Bella. Bella kọ, bẹ́rìn ni. Me. Mi ò sọ fún ẹ. Your mom. Hey! You okay? Àṣẹ bí màmá ọmọ ìṣeré náà lọ́mọ ìṣeré tó yọ lọ́wọ́. Regardless of my regardless of mind, can we go inside? Bella, I'm talking to you, I'm your mother. mom. Ènìyàn bú àyà o. Ènìyàn bú àyà o. ọmọ tí mo bí nínú ara mi tí mo bí pípípípípí tí mo rọjú rọjú rọjú rọjú kí tó bí láyé mi tó bí ọlọ́run. tó bá wà jẹ́ pé mi kọ́ mo bí ọmọ ẹ̀ ṣe ni màmá. ó tẹ̀lé mi kọ́ mo jọ mí owó tẹ̀lé bá a sí wa. ayé kan yìí ayé yìí náà ni ó alọ́ba fresh ayé yìí kí lè tó gbọ́ mi síwájú ṣé mo ní ọmọ mi wá lọ́kùn olómi lọ́hùn ẹ̀ kọ́ máa gbọ̀gbọ̀ sí i. Ah, ah. ẹ kú jókòó. etí ń dun ọmọ ló ń jẹ yín ni. mi mi ìgbọ́ pẹ̀ ń pè mí sá. o gbọ́ ṣé ìwọ kọ́ ló ń jẹ dúpẹ́ jáde sí mi ni. ara mi kọ́ sà. kì í ṣe wọ ni Ìyábọ̀ Òjó. èmi kọ́ mo máa ń wọ̀ nínú fíìmù ni mi ì rí wọn rí sí. kílódé tó wá jọ wọn báyìí. jọ wọn rí ìdí ẹni orí kò jọ wọn ni gbogbo tó yẹ kó fi ṣe ọpọlọ ìdí ló kó sí tó ṣe di bí bọ́ọ̀lù super eagle yẹn ṣé téèyàn bá ń jẹun ní ní ṣọ́ọ̀bù yín ẹ̀yin ò ń béèrè béèyàn bá nídìí kóòkì àbí omi. ẹ má bínú sáà kí lẹ fẹ́ sọ. lọ fún mi coke. coke sir. bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí i etí ń dùn ẹ́ nígbà tí mo sọ pé kò fún mi coke. kóòkì ah ṣé àgbọn kan tó pé ah, ah. ẹyẹ má bínú torí Ọlọ́run. ẹni mú ọkùn tó yẹn. sọmọ ìyá ẹ ni hmm? oṣù dúdú bíi ojú Osmond. ọ̀rọ̀ yẹn ti yé mi. dàbí nàná àmúre ọ̀rọ̀ ṣe fò gan-an ṣé kì í ṣí sà. sọ́mọ fi yín ṣí ni ẹ má bínú sà. má fẹ́ yín rírun sí kóòkì tèmi o. mi ì yín ṣí sà ẹ má bínú sà. ẹ ṣe ọkú o má bínú. Yeah, I'm so sorry. Don't worry. We make it, we get used to it. Let me wear your sandal for you. Hmm? Ọmọ Mary Jo. jó, Mary mi Daddy, let's go, We're already late. I know, ọmọ mi mú ṣọ́, ṣọ́ wòlí, magba. má gbà, dògbìgbà má gbà, má mọ̀wọ́, dọ́ta mi má yọ̀ dògbìgbà má gbà má mọ̀wọ́ dọ́ta mi má yọ̀ jọmọ́. yíyá bí o àjẹ ẹ o. àǹtí Ṣọmọ iṣẹ́ yẹn ti sú mi iṣẹ́ yẹn ti sú mi wàláì ẹ̀gbin iṣẹ́ yẹn ti pọ̀ jù ìgbà míì kọ́sìmọ̀ máa sọ pé wọ́n máa bá wa sọ̀rọ̀ pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wa wọ́n kàn máa bá wa sọ̀rọ̀ just anyhow ti sú mi wàláì. wo àbúrò wàá túbọ̀ máa fara dà náà ni ilé ayé yìí kò sí nǹkan tó wà easy everything is difficult bójú wàá túbọ̀ máa ní sùúrù náà nìṣó ti gbọ́ mo mọ̀ pé náà ṣe ìyanu ah! ọ̀rẹ́ mi jọ̀njọ̀lọ̀ chioma chioma chonto. ọmọ ibo ọmọ ibo tí ó ṣe gini ẹnlẹ́jàre màmá sẹ́yìn wà ṣé ògbẹ́ ṣà ń lọ bó ṣe yẹ kó lọ. ó ga ó tiẹ̀ yá yín. ó yá mi ó yá mi.

kí ló ń ṣe ẹ bẹ́ẹ̀. ẹ mímí láìkí o ẹ fi mí sílẹ̀ jọ ah, ẹ fi máa fọ́kàn mi ni. ẹ ṣọ́ra yín o. kò sí wèrè kí ló ń ṣe. Ah, ó mà yá yín. ó yá mi ó yá mi torí ọ̀rọ̀ ọ̀gá mi gan gbà mí gan wẹ́dà lọ̀rọ̀ wọn because ọ̀rọ̀ wọn ò ń yéèyàn àwọn náà pè mí pé gàjí o máa bọ̀ ká lè tètè lọ́bí ta fẹ́ lọ ìgbà tí màá débẹ̀ mo kàn ṣàbàwọn tán kájọ sórí ṣíà bíi bọ̀dá kan tán ṣíwà lórí ṣíà táwọn náà ṣe ń bẹ lọ́rùn pé ọjọ́ kan àwọn á dìde máa ń pẹ́ ah kí nìkan tó ṣẹlẹ̀ gangan ọ̀gá tí ẹ fi rí báyìí wọ́n ní bọ́dí mind and soul kò jáde ah body mind and soul ṣénu ilé náà làwọn yẹn náà ń gbé wọn á ní rárá pé ọkàn àwọn gangan ni ò jáde ah, òun ni body mind and soul yín ò jáde wọn ṣáà nìyẹn kí ló ṣẹlẹ̀ ọ̀gá gbàdúrà máa ṣáà wà lọ wà bọ̀ ìyàwó wọn tó fi. ẹ eh, ó ṣe láìsí. kò kú ah, kò kú ó fi wọ́n lẹ̀ ní àtọmọ. Ah, irú ti bà mí. so problem yẹn lọ̀gá ṣáà gbé sí mind problem dẹ̀ làwọn ọkùnrin tó bá ti ń love bẹ́ẹ̀ yẹn tó bá ti lọ́ọ̀fù ìyàwó jù problem ló máa ń jẹ́ so wọ́n kàn ń dìkiri dìkiri dìkiri mo ṣàṣọ pé ọ̀gá ẹ gbàgbé ọ̀rọ̀ obìnrin o ọ̀rọ̀ obìnrin ò ṣe pọ́nlé tó yìí o bóbìnrin bá fi nílẹ̀ obìnrin là á fẹ́ èmi ṣáà ń bá wọn sọ but ọ̀rọ̀ alákọ̀wé me and my wife me and my wife ti but ah ká ní nàìjíríà gangan lọ̀gá mi wà tẹ́lẹ̀ kó tó di pọ́n travel wọ́n á ti mọ understand nǹkan tí mo. ẹ kí ló wá ní. nǹkan tó ga mi fẹ́ ni pé ń wá èèyàn kan tó kàn lè máa bá tọ́jú ọmọ tó máa wà pẹ̀lú ọmọ yẹn nínú ilé àwa lè travel à ń lọ bí iṣẹ́ gbogbo rìn tó ṣàjẹ mọ́rin tiwa àwa lè rìn ọmọ yẹn náà lè wà pẹ̀lẹ́ nìyẹn nulẹ̀ so òun ni ọ̀gá mi ń wá báyìí. that is bíi babysitter right. no babysitter kọ́ àníbi nani nani ẹni tó máa bá wọn tọ́jú ọmọ nígbà tó bá ṣe àná wọn síìtì wá fọmọ. <laughs> Gaji babysitter no máa ń pè it's called babysitter. No máa ń pe àwọn tó ń tọ́jú ọmọ yẹn náà. yes. ẹ̀ẹ́n babysitter babysitter so baby one sit okay babysitter ó ti yé mi ẹ ti yẹ mi. <laughs> báwo de wa ni oúnjẹ ń kọ ọbẹ̀ tí mo ní kó bá mi sè tó bá mi sè ọha sùn. ó wà lókè. ó wà lókè ó wà lókè. ẹ lọ jẹun oúnjẹ yìí náà ni oúnjẹ. bọ́dà gàjì hmm. mi ní pé yín bọ̀dà mọ́. pé má pè mí yọ kú bọ̀dà kú òwọ́ mi lẹ̀. àwọn ah, kí bó máa ṣe. ẹ wo mo fẹ́ sáré kí n kò spirit ṣe. ẹ ẹ ẹ eh, wo wá àǹtí Ṣíọ́mà mi ò lè ṣe mi ò lè ṣe ọkùnrin for that matter èmi àti àtọmọ nínú yàrá kan nínú ilé kan náà ẹ̀rù ń bà mí tó bá lọ kì mí tó bá lọ rape mi ńkọ́ ẹ̀rù ń bà mí mi ò lè ṣe o ah, bí akẹ́ bá mi wáṣẹ́ mi. ó máa ṣe eléyìí o ó máa ṣe eléyìí o kò sí ṣẹ́ńtà àwọn tó yẹ pé graduate wọn tó yẹ pé wọ́n tẹ̀ ní pálí lọ́wọ́ gan wọn ò ríṣẹ́ ká má wàá sọ pé ìwọ tó yẹ pé òun ní pálí wá ṣe eléyìí o wá ṣe gàdí sọ fún mi pé ọ̀gá òun yẹn lówó lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí máa pì ẹ́ ó máa pí ẹ̀ gan o wá ṣe o mo dẹ̀ mọ̀ pé ó máa bẹ́tà ju iṣẹ́ ẹlẹ́gbin tó ń ṣe yẹn tó yẹ pé ọpọlọ tó ń nírú tó ń ṣẹ́gìrì síyàn lára wá ṣe léyìí o wá ṣe é ṣòtúbọ̀. Ah. Mami. Hello, Mami. Erama. Yes, ma adúpẹ́ o àlàáfíà ni mo wà mà adúpẹ́ iṣẹ́ ń lọ iṣẹ́ ń lọ adúpẹ́ mà mami ẹ máa lògùn yín o ṣe ti gbọ́ màá wá rí yín láìpẹ́ láì jìnnà ó dàbọ̀ mà. ẹni tó ní fìlà kò lórí àdìsí lé òkú. àlàyé. My baby, is he hurting you? No, ma'am. Okay, darling. Time dates you low, eh? What a day. Ekule o. Sweetheart, daddy is there. Mm. Hope you are good ẹ pẹ̀lẹ́ adúpẹ́ fọ́lọ́run. ẹ traffic èkó yìí ni most especially títọ́ mainland bridge yẹn ẹ má bínú má bínú. èmi gan tiẹ̀ ti pẹ́ bọ̀ nígbà tí wọ́n ṣe eléyìí tán kí n tó máa lọ kò má padà wá bá a fọ́ lọ́la tó onídìí fífọ̀ bó ṣe wà yẹn. ok sir. ṣé kò ṣàfẹ́ wà. àná ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ mi ni. Little angel ó ṣe gan ni o ó ṣe gan ni ọlọ́run á tọ́jú àwọn tiẹ̀ náà. Hmm. ní tètè máa lọ sà <laughs> máa padà wá bá a ṣe irun ẹ lọ́la I will see you tomorrow my love ṣe. Okay. Daddy, please don't let her go. Oh, she has to go to her house. I know what I'm saying. I want her to stay. ọ̀rọ̀ ìfẹ́ bí àdán olórí. Doyin. Àǹtí Ṣíọ́mà. <laughs> Ojú ẹ̀ rè. Ojú mi ni o. My darling, you are looking good. Joko, Joko, Joko. In fact, sùn. Nípa àti ibi tí mò ń lọ yẹn mi ò lọ mú. <laughs> Ah, ah, báwo ni iṣẹ́? Adúpẹ́ lọ́dọ̀ náà. Oh, you are looking so good. oh, good to have you here. <laughs> Thank you. Ah, hey. oh. really? Yes. And. I said yes. Oh, really? <laughs> Congratulations, Nali. Thank you, ma. oh, so happy for you. Shotirinsi. Majo So tàn sọ pé kò lọ ṣiṣẹ́ dàbí pé àfẹ́ kò ṣiṣẹ́ o, àfẹ́ kò lówó lówó Shotirinsi. Eh, see all the success coming. If I would change. Thank you. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ yín lára mi àti Uncle Gaji. If not, ibo ni bá wà lọ́jọ́ òní then time yẹn tí mo fi ń sọ pé bí àmì ìṣiṣẹ́ yẹn kò ń ṣe fault mi náà ẹ ṣàmùrà àwọn you have very very careful but thank God pé ọpẹ́ ló já sí. that's true yeah. that's true. <laughs> amaka àti fide rankọ. ó wà. ìgbà wo ni wọ́n ń padà bọ̀. Eh, that reminds me sef wọ́n máa dé weekend yìí àti dáadé. wọ́n ní weekend yìí ó ti ẹ̀dá máa ti wá rí wọn mo ti miss wọn gan. ẹ má jẹ́ ń dúró ọmọ mi náà wà nílé. <laughs> ẹ̀wọ̀n mi ń pa mí jáde kílẹ̀ nílé. ilé ṣáàjì. ló ń bẹ̀ mí fún. baby i'm sorry now ẹ má bínú sí mi. i couldn't i couldn't get you kó mú mi lọ máa wò bí ẹ ó mú mi lọ àbí mi ò wà presentable enough ni. abba o ṣe ń sọ̀rọ̀ báyìí. yeah few of my family so were around o ti o ti ba o ti meet wọn àwọn tó wà in diaspora you spoken to them on phone abakuda ya ni ẹ ni. o ah, ah. fẹ́ jọra now àti ń bẹ̀ this will be the uptime time tí máa ní kó mú mi lọ tó máa ń sọ pé excuse kan or the other litany of excuses ló máa ń fún mi. ok tó bá di next week. did you say next week. next week. are you sure. Ah, next week. So. má fún mi run post lọ́tẹ̀ yìí. no. promise. <laughs> it's a promise. i'm sorry i shouted at you. sorry baby. sorry. Yeah. i love you. i love you too. too. Mm. can we go inside now. Uh, eléyìí eléyìí fine eléyìí fine there. Mm-hmm. Um, oh this is beautiful Pussy me. eléyìí ò fi bẹ́ẹ̀ dá ò fi bẹ́ẹ̀ rẹ̀. Yeah? Come in. Mommy! Adedoyin. <laughs> You're Moba. Thank you. Yes, my please come in, come in. Ṣé Adé come káàbọ̀ bàbá mi lady, sit down Claudia, the dé ẹ̀dẹ̀ fojú mi sọ́nà torí ọlọ́. Oh, mom, you're looking so beautiful. Are you looking good? Thank you, mommy. How was the trip? Fine, thank you. Mommy, ẹ meet ọkọ mi. yes ma. mo sọ fún yín lórí fóònù. Um, Abiodun. Yes. <laughs> oh, once again, you're welcome. Amadowo Latele, you're welcome. Yes. Pẹ̀lú Abamishe Dadani, Gweledia. I don't get it. Your mom? Yes, my mom. Yeah, I am a biological mother. tó bínú pé mo pẹ́ ah, má bínú láti wà very very careful torí àbúrò mi tó wà lókè so nǹkan tí mo lè rí mú nínú àwọn gold mọ́ mi lélẹ̀ ṣoré lè tó ń wo yìí ó wọ̀ two million naira mo máa ṣe transfer three m sí ẹ pẹ̀lú ilé ajé five million fún nǹkan tó fẹ́ fi owó ṣe so má jẹ́ kí wọ́n gbẹ o mo mọ nǹkan tí kinní wọ́ọ̀tò ilé ìlàsìn mo mọ nǹkan tó wọ́ọ̀tò ó tiẹ̀ wá kéré àìrú ẹ̀rì wá sì fi gba one point eight million má jẹ́ káwọn booking yẹn gbà ẹ o má jẹ́ kí don't you know very careful. ǹtí àwọn nǹkan tí mo lè sọ bọ̀ wọn ọ̀rẹ́ mo ṣọ́ọ̀pù ní regret ilé as soon as things get better wọ́n share everything tó bá jẹ́ kí n ṣe. ìwọ kọ̀ ọ́n fi sápò mi. Yeah, baby, wọ́n making ní kí n check. Three Jimmy. Yes. Get up and sit down. Ah. <laughs> ah. ẹ wò má mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ torí ah, téèyàn bá gẹ̀ṣin nínú mi lásìkò yìí kò mi ò expect rẹ lè rárá um, ẹ ṣe mà ẹ bá mi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ òun náà nítorí <laughs> tí kò bá sóhun mi ò rò pé mo lè rírú lọ́ọ̀kì yìí ah, a ní ẹni tá a bá ṣe lórí tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́nà. ó máa sọ fine bẹ́ẹ̀ ni torí wọn kì í pòwe nílé àná. Ah, ìdùnnú ló ṣubú láyọ̀ máa ń mú mi nípa mi. <laughs> wà á rí mi pa wà á máa pa síwájú sí i Jimmy there's no point kí náà ń dúpẹ́ tó tó yẹn fún wọn ní ẹni tá a bá ṣe lóore lóòótọ́ tó bá dúpẹ́ bí ọlọ́ṣà kú ní lẹ́rù lọ àmọ́ anything tí bá ṣe fún ẹ adédọ́yìn ni mo ṣe fún of course eléyìí tí mo fún ẹ yìí has made me to understand o investors invest ẹ̀ business ni believe me, ni pé by the time tó bá my bẹ̀rẹ̀ sí ní yield profit gbogbo alájọ máa I mm-hmm. ìgbà tó ń ṣe pé bí o fẹ́ lọ fi ṣe fàájì so you welcome mm. and um, in case you o bá tó tó bá jẹ́ pé ibi tó bá wà tó bá lè sáré padà wá check me just give me a call I will instruct my bank manager what to do. Thank you, ma. Yes, you, ma. You're welcome. Yes, you, ma. God bless you, ma. God bless you, ma. <laughs> Um, kí ló wá fẹ́ jọba yẹn sí? Kí ló wá jẹun sí? No, mo ti yọ. Mo ti jẹun jẹun. Ètùtù ni ẹ. Adúlọ yín. Wow, thank you. Mo ṣe mo dúpẹ́, I really appreciate gbogbo nǹkan tó ń ṣe fún mi pátápátá. Lágbára Ọlọ́run, owó ò ní kò kò sàlẹ̀ àpò. Gbogbo nǹkan tó bá ń ṣe pátápátá, wọ́n máa yọ ẹ́ sílẹ̀ ni. Thank you. See, you don't need to thank me. You need láti dúpẹ́. Mo ń to mi gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọkọ ni, okay? Um, kò máa sọ fún ẹ try láti farabalẹ̀ pẹ̀lú mi. Tó bá farabalẹ̀ dáadáa, ṣe. Wàá gbádùn mi jù báyìí lọ. Àwí. That's a good one. Don't worry. Thank you. Thank you. Very good. Eh? Thank you. All right, very good. You want to tell my local G-Chef? Cool. Yeah, good. Hi, baby. Baby, Talam. Oh, my cousin. Your cousin? Yeah. Kò tẹ́lẹ̀ kí n ṣe máa tẹ̀ ń jà ni. Hey, that's really kò mọ̀ ẹ́ náà. Ṣé to gan rírí ṣá? Okay. Ẹ̀rù ti bà mí. You don't need to be scared. Mo Okay. àwọn kẹ́kẹ́. Ó mọ̀ pé um, And you're still going to meet all of them. And some other time, I would find a way of introducing you guys to yourselves. Are you okay? <laughs> I'm fine. No. I'm all right. You want to? Ẹ̀rù ti bà mí o. Pé kí ni? Wọ́n kọ́ ìgbọ́kọ̀ ẹ̀. Ah, ẹ̀rù bà mí. <laughs> So, um... Àǹtí mi, ìgbàláyé o. Ìgbàlásọ ìgbàlẹ̀wò. Oh, kí ló dé? ló ń kún ẹ lójú ah, kí ló dé ọ̀gá kí n fà mi lọ́rùn mi. Hello, baby, baby boo, sweetheart. Ah, bolo wa. Oh, ma bọ̀ wá jókòó tiẹ̀. Jẹ́ kí n wo bí wọ́n sùn nínú ilé. Ah, mi ní pẹ́ ṣùgbọ́n mo okay. fẹ́ lùzì ẹ̀ mọ́ sọ́wọ́ anybody eh? i'm so scared i won't lie to you eh, mi ìfẹ́ kan tó jẹ́ wípé tó to buy tán sí ìwà rẹ̀ tó lówó ju mi lọ tó bá fi mí sílẹ̀ ó ah, mọ̀ pé tó bá fi mí and i wouldn't want that to happen. majek ó ṣe ń sọ̀rọ̀ báyìí majek kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù kò jẹ́ kẹ́rù bá ẹ nà ọ́n èmi tó ń wé ọmọ mi ó mọ̀ mí pé mi ò kí ń ṣe àwọn ọmọkọ́mọ ojú èmi gbogbo ló kí n sọ pé ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí pé kó má lọ kọ ojú mi sórun alẹ́ jọ nítorí ọlọ́run because tó bá sọ pé òṣè mọ́ lé nísìn mo lè para mi because I love you. Um, Adedoyin. Yes, darling. I will not lie to you. Me ever once worry pé máa fi ẹlẹ ah. o ò need láti bẹ̀rù ṣòtúbọ̀ you don't need to, to, to be scared of anything. Okay. I trust you kákẹ́ ìdàrú jẹ́ kìtìtì bọ́lẹ̀ gómìnà tí mo máa dúró dé mi lókè. ẹnì kan ṣe bí àgùntàn àgùntàn ní jiyàn ewúrẹ́ kò ní jiyàn àgùntàn o oh no no. Oh, ojú mi méjèèjì báyìí mo fi rí wọn. ṣé fúnà tẹ́lẹ̀ tí mo wò. ibi báyìí mo ti rí wọn. ok lórí burúkú má ṣàpàdé. àwọn náà nìyẹn. ṣé màmá bòun. òun rè. ṣé lórí burúkú ni ẹni. no ṣé wọ́n ṣépè fún ẹni. wọ́n ròyìn mi fún ẹni ìwọ ń bá mi du ọkọ ṣé ṣé ṣo fẹ́ ṣọ́kù ni no ṣo fẹ́ ṣọ́kù ni ayé èwo ni ojú òṣì tẹ ìyá òṣì tó bímọ ọ̀ràn ṣẹ́rí ìtàn lẹ́fẹ́ gbọ́mọdé pìtàn ara fọ́kọ tèmi sílẹ̀ ó lè bọ́ ní fọ́kọ wọn ò sọ fún ẹni mi ò gbọ́rọ̀ mi ò lè bẹ́ẹ̀ mi fọkàn ṣú ààrẹ ṣọ́nà ìbùkún ni ẹni. màmá ẹ̀dẹ̀ ń wò ṣe fẹ́ sọ pé ẹ mọ̀ pé gbọkọgbọkọ lọmọ tẹ ní ni. ẹ má wọ rí ẹ wò ó ṣe bá mọ̀ máa sọ fún yín ọkọ mi bàbá bèjì. bàbá bèjì. ẹ bàbá bèjì. ta ló ń jẹ bẹ́ẹ̀. olórí ìbùkún ó mọ màá jẹ́ ẹ̀kí. wọ́n wọ bẹ́ẹ̀ mi dùn ọkọ máa yẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọ́n sọ ẹ̀ǹkẹ́ ṣó ni wọn lọ́pàá ni ẹ̀ǹkẹ́ ẹ̀ǹkẹ́ ẹ̀ ẹ̀ẹ́dọ́lọ́ lọ bàbá ẹ̀ ṣàtẹ̀mí ṣàtẹ̀mí. ọ̀daràn kí ló ṣe mọ́ mi kí ló ṣe mọ́ mi. Àyìnkẹ́ ọkọ mi kí ló ń ṣe gbogbo eléyìí fún ò ní ìdẹ ah ó máa ṣe o wo ilẹ̀ àánú ọlọ́run máa ṣe o ṣórí aláàárọ̀ kú nígbà tí ẹ ní alẹ́ ṣórí alálẹ́ tí ẹ ò ní dọ̀sán ẹni tó dẹ̀ jẹ́ pọ̀sán ló yàn kú ní dalẹ́ o ní ìfẹ́ tó ń ṣe lẹ́kọ̀ọ́ ṣórí àsìkò retí ẹ kò ní fò ẹ o gbọ́ ọkọ mi wojú mi àìkẹ́ wojú mi ṣórí gbogbo àwọn òpònú amokun mẹ́kọ̀ọ́ tí wọ́n rò páwọn gba ẹ̀yẹn ṣé ní òye wọn kò yé wọn páwọn ń ṣera àwọn ni nítorí pé mo mọ irú ọmọ tí mo ní mo mọ̀ pé you are a very very good wife material fún ọkùnrin tó bá rí ẹ mú. wọ́n mi nígbà wo ṣé tí bá ti pé forty years ni màá tún rọ́kọ̀ títí pé ìjọba kékeré ọ̀dà. báyìí wọ́n mi ṣe mi ò dá tó lọ́mọbìnrin ni. àyìnkẹ́ ṣé orí tá a bá rí ọ̀rọ̀ míì tó tún dáa ju dídá lọ mi ì bá fi qualify ẹ̀ ilé rí láti bí ẹ obìnrin ló wù ẹ́ dàgbà amóyé ọlọ́run bó ti ṣe ń ṣe ọlá ẹ̀ pàápàá jùlọ kò sí kankan nínú wọn yẹn tó wà lákọsẹ́ pé wọ́n pẹ̀lú ọjọ́ máa rìnrìn àjò èmi ò wá bẹ ọlọ́run ìrìn àjò ẹ̀mí kúkúrú fún ẹ ìrìn àjò títí dọjọ́ ogbó kàngẹ́kàngẹ́ báyìí wọ́n ní mò ń gbàdúrà ẹ̀ fún ẹ tó bá jẹ́ wípé máa wá tẹ̀kọ́ lọ́rùn ní àsìkò torúkọ rẹ̀ ó fìdí wíwé dánú ayé wa ó tẹ́ mi lọ́rùn ọkọ mi. thank you mom. wow. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bí ọdún tí Adédọ̀yìn ṣe decide pé kóun sọra wọn torí kó lè bá ríra ẹ̀ and tí mi ò bá ní dènà pẹ́ẹ́nu ọkàn mi sọ fún mi wípé ó ṣẹ̀ṣẹ̀ rí ìjìnlẹ̀ ìfẹ́ ẹ̀ ni pé ó ṣẹ̀ṣẹ̀ pàdé egungun àti ẹ̀. ẹ ṣe gan ma ẹ pẹ́ fún wa bó tẹ̀ jẹ́ pé àtìgbà tí mo ti pàdé ẹ̀ náà ni mo ti fall in love pẹ̀lú ẹ̀ regardless of her status she's the bone of my bone ẹni ọkàn mi yàn ni kí má wàá sọ pé máa tọ́jú ẹ ọlọ́run á lò mí àti tọ́jú ẹ mà. I didn't, I didn't, I didn't, I didn't get it wrong. Choose it. Thank you. I love you too. Um, Abiodun. Yes, ma'am. Èṣù níyà yín. Ìfẹ́ ìjìnlẹ̀ tẹ́yìn méjèèjì fi bẹ̀rẹ̀. Ìpìlẹ̀ rere tẹ́yìn méjèèjì bẹ̀rẹ̀ tẹ́ wá mọ́lé lórí sátani ò ní dàrú. àmì máa. a ṣe gbogbo ẹ̀dọ̀jọ́ ogbó ẹ wá pẹ́pẹ́pẹ́ ẹ tọ́ fún ara yín ìkorò ní wọnú ìrìn àjò yín o. àmì máa àmì máa. ẹni tó dẹ̀ máa dà yín rú ẹ̀ ní ṣalábàápàdé èmi náà wá tọ́sẹ̀ sílẹ̀ báyìí má wá yan fáńdà. àmín. pẹ̀lú ìdùnnú àti ayọ̀ mo lè fi gbogbo ẹnu sọ pé tèmi di méjì. mo gbà á mú mi mo gbà ẹ ṣe. káàbọ̀ sílé màmá ẹ o torí o kì ṣàna lọ́dọ̀ tèmi o so tí n bá yí orúkọ ẹ padà àbí tí n bá forúkọ kórúkọ ẹ tí mo sọ ẹ ní ọládìméjì mi rẹ pé mo jayò pa torí ẹni ọjọ́ ìní gangan láyọ̀ mi kún kódà ó pé ṣe ọkọ mi. Are you sure you're ready for this? mi nǹkan tí mo lè ṣe o mo lè para mi o. Alex, I love you and your happiness is my happiness. Carelessly loving you, I don't like that guy. Do, I don't think he's the right guy for you. You tore my Alex, heart I two, babe. And I feel for you. Oyún inú ẹ̀, o máa lọ ṣẹ̀dá. I am your sister! to think about me. You, you know, you, you don't have to do that. Bóyá lo mọ̀ pé ọmọ mi gan ti marry pé kò dẹ̀ sí nǹkan to tó fẹ́ fi ẹ ṣe mọ́. I told you that this guy is evil. Tó bá jẹ́ pé mo mọ̀ pé èṣù ni mo pàdé lọ́jọ́ yẹn. Màá ti fi ẹlẹ́kùn kú dànù. lè jẹ́ the last time ṣùgbọ́n tí o bá ní limit ẹ̀ tó bá ti over stretch ẹ̀ kó má lọ jámọ́ ẹ̀ lọ́wọ́. náà o ló ti tẹpọ mọ́ wa lọ́wọ́ yìí kí la fẹ́ ṣe sí. ẹ kí la fẹ́ ṣe lẹ́nu gbogbo yìí ó yọ ọ̀tàrí ẹ máa ṣẹ́. kí a kìlọ̀ fáwọn ọ̀dọ́ yìí a máa ṣe private wa. àwọn ọ̀rẹ́ báwo ni wọ́n ṣe ń bọ̀ pa àbọ̀. tó bá jẹ́ pé tí ìwà àtijọ́ wà ti pẹ́ ìjà secret wa. ilé wọn káàgó ọmọ ọba ṣọ̀run dé. ọmọ ọ̀gá mi kú ọ ta ni ń bẹ lọ. ẹ fi ọkàn yín balẹ̀ o kò sí nǹkan kan tó máa ṣọmọ yẹn. ọmọ ti give up. give up. mi ò rò kó lè rí bẹ́ẹ̀ láéláé o. so kò dá láyé. ìgbàgbọ́ mi rú ọmọ pé kò lè kú ó ti jí ẹ wá lọ wo ẹnì ṣọ́ọ̀. Ah! sẹ́ni tó rìn òwe pa wò. mo ti mọ pé onífẹ́ ìyàwó ẹ̀ tuntun báyìí kí ló rán mi jù. ẹ sọ pé láti kó jẹ́wọ́ nǹkan tó fa ọmọ mi ṣe ọ̀sẹ̀ burúkú tó máa fi wà lọ́jọ́ tọ́sídẹ̀ tọ́sídẹ̀ aago kan ló máa ń wẹ̀. ọba ṣe yóò wò lọ́nà alápàdúpẹ́ jẹ́ tó bá ṣòjò á ṣọ̀dà á ṣègbà dídùn á ṣègbà kíkó fẹ́yàwó mi kẹjọ máa gbé tí o bá ti tẹ lọ́rùn kó jáde. kan ṣe bí ewúrẹ́ ẹnì kan ṣe bí àgùntàn àgùntàn ní jiyàn ewúrẹ́ ewúrẹ́ kò ní jiyàn àgùntàn. buwaya o oh, oh. ènìyàn buwaya kan ni o àyè. ìfẹ́ ni o ìfẹ́ máa sọ ní dọdẹ ìfẹ́ máa sẹ́ni dọlọ́gbọ́n ṣe báyé yìí náà ni o ayé kan yìí ayé iná ni ó alọ́ba fresh ayé iná ni ó.